àṣẹ́kù ìṣẹ́kù yòzìkárò ètè kan bẹ tán lọ lọ́wọ́ nísìn ní nàìjíríà wọ́n ti dá ogun ètò oríṣiríṣi o àmọ́ kíní kan ti bẹ̀rẹ̀ lọ́kùnrin ọlọ́run mọ́jà wa mùsùlùmí ó padà sunkún rẹ̀ in the nearest future ẹ lọ yìí kọ́lẹ̀ kíní miss nàìjíríà ti kí náà mọ́ gbẹ̀hùn tọ́mọ náà wá obìnrin tó fáyìn jù àbí bẹ́ẹ̀ náà gbọ́ ni miss nàìjíríà náà sáà ẹmọ́jẹ́ sí pé o ti máa ti pé ẹwà sọ mú o ṣe ẹ̀kẹ́ miss Nigeria ọjọ́ tán ti máa ń ṣe irú tari máa ń wìn rẹ̀ bí ọmọ ní pátá lásán ayé ẹ̀kọ́ ni bí ọmọ ní kìnnìkan lásán ẹ̀kẹ́ ti máa ń wìn rẹ̀ nu nígbà tí wọ́n léyàn wìn lọ́dún ní ọmọ tó wọ̀ jáàbù ló wìn nìí inna lillahi wa inna ilayhi ọmọ tó wọ̀ jáàbù ẹlákùn ẹni tó wọ tó borí rẹ̀ tó bu ara rẹ̀ bóò ní bíútì rẹ̀ ó ti wá mọ́ lóòótọ́ wọ tó lẹ̀ mọ́ lára lóòótọ́ o àmọ́ ìkìlẹ̀ rí lára rẹ̀ tẹ́jú àbọ̀ ló ló wọ́n mọ bí wọ́n lọ o ẹ̀yin bàbá ẹ tí àwọn ọmọ yín àwọn ọmọ yín ò ní target àwọn oníjẹ̀lù bàbá yìí àwọn oníkéni àwọn ní target ṣẹ́rí ẹ̀yẹn tó dọdún ti ń ẹ ní mọ́gbà tí ìjà ń fi tàbí márùn-ún lọ rẹ́jísítà síbẹ̀ tí àwọn ọ̀kan ló wìn lọ́dún ni ẹja wọn ló ti ń bọ̀ bíi márùn-ún ló wìn lọ́dún ti ń bọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n gbé pò kankan náà wọ́n sì jọ ń wé papọ̀ tí wọ́n gbọ́n lọ gbogbo oníjàbù tó kúrò kan mọ̀ wò ni pé ẹ̀ aṣọ àwa náà tẹ̀lé mọ́ lọ miss nàìjíríà ká tó wí ká tó fọ́ àti ẹ̀mọ́ àti wá àti oníjàbù pé ìwo oníjàbù kí lọ ń wá ń bi miss njó yẹ ká ti wá àti òǹdè first place ara sí àwọn gárígbó nù o miss nàìjíríà kò yẹ kó oníjàbù òun ìní rẹ̀ ìrẹ́ tí ma ń wíni rẹ̀ látọ̀ tí wọ́n ti ń wíni rẹ̀ oní pátá lásán ni àwọn ọmọ tó ń wọ̀wọ̀ púpọ̀ àwọn náà ma ń wíni rẹ̀ àwọn àkọ́dájú kan eléyìí máa ń lò ń wọ ìjágbó àti sáfù ẹja agbára ilé ìwọlé sáwọn ọmọbìnrin mùsùlùmí lára ẹja dìkíyà rẹ̀ ní wíná a gbọ́dọ̀ máa pera wá síbi tí ò dáa ní ìbánilọ́rẹ̀ wà wọ́n láwọn tọ́jú kọ̀m̀pìtì ẹ̀mọ̀ fún nǹkan ló bí ń tí fìdí láàrin wọn ẹ mọ̀ pé wíwọ̀ kú wọ̀ tán fi máa ń gbépò fún wọn òun kò sí ńlẹ̀ kò sí kátígórì one kò sí level two kò sí three kí ló mú wọn wá fà wá sí nọmba one wọn níbi wọn lọ wọn níbi wọn lọ àmọ́ mo kàn yá dọ̀ ní ìtura ọ̀rọ̀ lè má dé bẹ́ẹ̀ àmọ́ ká mọ̀ pé ogun jà Islam sẹ́yìn wà nídìí kí ẹ̀mọ́tara ṣe o inna lillahi wa inna ilayhi raji'un. nígbà tí wọ́n máa sọ fún ló ń tí mo ló kọ yára tó kọ bàbá rẹ̀ ayé ni kí ló dé nígbà wọ́n fẹ́ ànáwùjì fóun ló ń wí àti dákọ rẹ̀ pé Elizabeth ọmọ kìnnì kan o ọ̀rọ̀ parí àbí ò parí èyí ti náà wọ́n fi di pé ìjà bí hmm, o ìjà bí wọ́n tẹ̀ wá dákọ rẹ̀ àti torí àwọn oníjàbù ẹ̀yìn tẹ́ kún léhùn náà ká lè lè yín kò lè ọkọ yín àwọn ọmọ wa tá ń bí olúwa ò ṣàánú wa o olúwa ṣàánú wa o àwọn ọmọ wọn wà lọ yunifásitì wọn lọ gbogbo ẹ̀sán gbà ń bá rí nǹkan bá mi yóò wà rẹ̀ máwọn náà lójú pé èmi náà fẹ́ wí ní Miss Nàìjíríà wọ́n fẹ́ dàǹkan rú mọ́ àlójú ni. ìran mùsùlùmí ò ní ìdí àti lọ́bí ní nàìjíríà kò sí kò sí kò dà papọ̀ mọ́ islam ọlọ́run ní kóbìnrin ó borí kódà ìbí nìkan ọ̀bùn lẹ́ni ò sí ẹ̀sìn níbi ikú ilẹ̀ ẹ̀yà ọ̀bùn sí ẹ̀sìn ìbọn sá gbà pé nínú náà ẹ̀ كل أزواجك وبناتك ونساء المؤمنين يدينين عليهن من جلابيبي ọlọ́run nìkan wẹ̀wù gbẹ̀gẹ̀dẹ̀ ẹ dákun bóò lè egwu ti wẹ̀wù gbẹ̀gẹ̀dẹ̀ tí ó sì máa ń lọ miss Nigeria so ó ṣeé ṣe papọ̀ kò ṣeé ṣe pọ̀ kò jọra àwọn ọ̀tá ni a ní ọ̀nà yìí làwọn èyí ti wò wọ́n tọ́jú ìwà dáadáa sẹ́yìn gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin o ní tí islam fi jẹ́ islam nù o alukur'an anabiwa muhammad ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ ìtọ́sí lójú rẹ̀ tó gbà wọlé ìgbésí ayé ànábì ọ̀hún nù islam kan káwá ní méjèèjì yìí kìnnìkan tí ẹ̀ bá wá fẹ́ ṣe ń tá àwa padà sí fi wá omi àwọn àmọ́ lọ wádìí ìtàn ìtàn tó yá wádìí wọ́n tó lọ ní dúró lè wá mẹ́ gbogbo àwọn ìdájọ́ tálùkù rádà àti súnà wa mú wa wọ́n tún wá ń dá ìméjì ilẹ̀ sórí ẹ̀mí wa nǹkan ṣe nkosiwa.